because mo rántí lọ́jọ́ kan tí mo ní accident tí ahọ́n mi gé wọ́n wá rush wá bẹ́ hospital yẹn wọ́n wá wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì báyìí doctor wa sọ fún mi pé kò ní lè sọ̀rọ̀ mọ́ láéláé o pé tó bá escape o accident yìí bùkà ahọ́n yẹn ti gé hmm. kékeré tó kù ti wá sá wọnú hmm. ṣe gẹ̀tẹ̀ so èyí tó gé yẹn wọ́n wá fi sílẹ̀ báyìí mò ń wò ó ó dàbí pé mi ò wá òkè owó sẹ́mọ̀ mo hmm. ti péyẹ ti pọ̀ jù ẹ̀sẹ̀ eh. ṣe mo rọ̀ mo ń rí hmm. dókítà wa sọ lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ló sọ fún wọn pé kò ní lè sọ̀rọ̀ mọ́ o tó bá dẹ̀ tó bá padà sọ̀rọ̀ gan tó bá escape accident kò ní lè sọ̀rọ̀ mọ́ bó tó bá padà sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ nọ́mà hmm. wọn ní gbọ́n tó ń sọ. ìyàkọ̀ nọ́mà láì náà sọ́ọ́ nọ́mà gbọ́dọ̀ nígbà náà kí <laughs> oh lè wá ń lọ́wọ́ ó bẹ̀rẹ̀ ní gbọ́rọ̀ tí mo bá ń sọ pé èèyàn lè máa wọn aláàjì wa ni ah, irú dókítà wo ni wọ́n tó bá tiẹ̀ fẹ́ fún mi nínú information yẹn sílẹ̀gbẹ̀ẹ́ e. ọmọ tó tó accident ló ti máa sọ̀rọ̀ ẹ̀ ọmọ wo ni ò ní lè sọ̀rọ̀ mọ́ ọmọ tí mo ní broadcasting ni ó ṣe hmm. mo gbọ́ language yẹn lọ́jọ́ yẹn pé ọmọ tí mo gbàdúrà pé kó replace mi kó ṣe broadcasting. against all odds wọ́n tún profess positive. wọ́n tún sọ ń bẹ́ẹ̀ ronú ò lè sọ̀rọ̀ mọ́ yóò sọ̀rọ̀ immediately wọ́n ní ká gbé mi kúrò bẹ́ẹ̀ wọ́n á gbé mi sí àlàáfíà hospital so àlàáfíà hospital yẹn ni wọ́n ti wá padà tọ́jú mi tí ahọ́n yẹn ti grow padà tó tí mo fi padà sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ kó tó padà máa sọ̀rọ̀ dáadáa. mo sun ìyá aláìyá ẹkún jọ náà. ah kí ló tó fẹ́ kọ́ ẹ̀yin sọ̀rọ̀ sí <laughs> àyànmọ́ gbásìmù iṣẹ́ tó ń sokó. kí ọlọ́run kó dákun kó bá mi ṣàlékún oore mr Aléréṣìtù angeli ni nínú ayé mi ah, ọlọ́run fẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀rú dẹ̀ gbé orúkọ ẹni tí ó ṣe kí ẹ wá sí ọpọlọ mi nílé akéde lọ́jọ́ náà lọ́jọ́ sunday lórí ètò ṣàlàáfíà ni Aléréṣìtù kan fún mi ní line mo ti script mo ti kọ ohun tí mo fẹ́ sọ ó ti yẹ̀ wò ó rí i pé mo ti kà á fún mo ṣe gbogbo ẹ̀ fún mi ní line for five minutes just a segment lórí program yẹn kí n ṣe bí mo ṣe débẹ̀ tí mo fẹ́ máa sọ báyìí tí mo mo ti bẹ̀rẹ̀ mo ti ń sọ lọ àwọn tó àwọn ẹ mọ̀ pé ìgbà yẹn àwọn ehe wa àwọn owó fìkínní dá wa lójú báyìí àwọn yẹn ti ń dìde wọ́n ti ń yọjú òun gbé ọmọ ilé ọmọ ilé má ṣe wọ́n lọ sí siwes four months wọ́n yọjú wọ́n ah, ó dẹ̀ ṣe dáadáa mò ń gbọ́ tán sọ inú mi wá ń dùn mò ń ṣe dáadáa lọ wọ́n ṣe báyìí níyàn kankan ṣe jáwọ́ ilé agbára nìyẹn ní studio ṣe mọ̀ pé inú kulu àbí ilé eh, agbára ni à ń pè studio àwọn kan máa ń pè ní eh, eh, alẹ́ agodo láìsọgbẹ̀wọ̀n gbà yẹn so pàṣẹ pàṣẹ wá já wọlé báyìí mo ní ah, bó ṣe já wọlé ní ẹwọ sùtánà kò wọ bàtà bó ṣe já wọlé báyìí ó kàn ń bọ̀ lọ́dọ̀ mi straight ní ti ẹ̀fà fídà lẹ́gbẹ̀ẹ́ mr aloysius tún náà jókòó ní wọ́n ní what nonsense kí ló rò pé ó ṣe tó gbọ́mọ ẹ̀ sórí rédíò tó sọ̀rọ̀ lé mi dànù ni. ó wọ Ọbáfúnṣọ́ Ọláṣẹ́yìndé lórúkọ ẹni náà hmm. ọba of blessed memory wọ́n ti kú wọ́n ti kú náà ẹni rẹ̀ nínú wọn kan ti kú àbí kí wọ́n ti kú so hmm. padà pàdé inú ayé kí wọ́n tó lọ náà Ọlọ́run sì ní ká ṣe dáadáa pẹ̀lú hmm. wọn so bó ṣe wá wọ́n dẹ̀ lé mi jáde ah lè ti pin lọ́jọ́ yẹn because mo rò pé tí mo bá lè sọ̀rọ̀ tán lọ́jọ́ yẹn mo ti sọ̀rọ̀ nìyẹn hmm. ah mo máa sun ẹkún o mi ì dúró mọ́ mo kàn ń sunkún lọ lẹ́nu mi ì wò kankan pásítọ̀ mi ì lè wọ mọ́tò mo kàn ń sunkún lọ ní mo kàn tiẹ̀ sunkún lọ ni ẹ lẹ́yìn òtútù tó gbé mi sórí rédíò gan yìí dúró lè mọ́ mo tún dé inú ilé mo tún sunkún ni pé ah ṣé màá ṣe ṣe kò sì sí wájú kò sẹ́yìn kò sí èèyàn kankan tí mo lè lọ bá tí ó ràn mí lọ́wọ́ tèmi ti rò pé bóyá àánú Ọlọ́run ti dé nìyẹn. frustration wa setting. o oh, setting number one nìyẹn yes, but not depression. not depression. Uh, frustration depression. temporary frustration. not depression. pé ah o ṣe arí báyìí. not depression. Mm. o no setting. lẹ́yìn ìgbà yẹn náà mo tún ṣe kan náà tá a tún lé mi kúrò lórí rédíò náà. Hmm. màpò orí òkè màpò fm màpò nìyẹn òru ní nínú ààwẹ̀ wọ́n fi mí síbẹ̀ látago méjìlá máa ṣe dọjọ́ kejì ah tí mo ti ń ṣe lọ títí ń dùn tínú mi ti ń dùn táwọn èèyàn ń kọ́ọ̀lù wọlé ah mo ti ń ṣàgbọ̀fẹ́ dáadáa ńgbà ẹ̀ mo ṣe lẹni tí ó jẹ́ chairman Ramadan committee bá dé lọ́wọ́ aago mẹ́ta o náà gbá kínní gíláàsì yẹn pọ́pọ́ ọ̀yà jáde rábì mo lọ lé ah kí n mo ṣe kí wọ́n bá sọ lọ́la lóko hmm. àwọn náà àti padà túnjọ ṣe dáadáa fúnra wa o àti mọ̀ pé òun ni mo ti rìn dápẹtẹ lóru mo sì sunkún láti mọ̀ pé ó dápẹtẹ ni mo sáàárín ìlọ ni o mo sáàárín ìlọ ni mo sì sunkún lọ pé a ah, kí ló dé ní ìwà ìgbà yẹn iṣẹ́ yẹn ti wù mí gan hmm. ó ti wù mí gan but gbàtí mi wá dùn jù gbàtí ó dọjọ́ kẹta tán lé mi kúrò lórí rédíò yẹn mo wá wọ kàǹtì ilé akéde mo wá rí ẹni tó lé mi kúrò yẹn tó jókòó àti àwọn obìnrin méjì kan wọ́n lè jẹ́ bóyá àwọn ọ̀rẹ́ wọn ni o bóyá fámìlì kan ṣàdójú fún wọn jọ ń sọ̀rọ̀ mo fẹ́ róúnjẹ ẹ mọ̀ pé àgbà bọ̀ lọ síbi ẹ̀yìn yẹn dá lọ róúnjẹ ni mo ti fẹ́ róúnjẹ mo á gbọ́ tán sọ pé wọ́n ṣàgbọ́ orí yọmí ah, mo á dọ́gbọ́n kúrò bẹ́ẹ̀ mo lọ fetí lé wọn gbà orí yọmí kí ló dé tá a gbọ́ mọ́ ah, lóru ọjọ́ jẹ́ tá a gbọ́ mọ́ yẹn. ẹ ah, sì lè yín wà bẹ́ẹ̀. náà wọ́n sọ fún olówó tún sọ fún wọn ẹgbọ́n ló. Ah, àwọn ọmọ ah, wọ́n ṣépè fún wọ́n ṣépè àní wọ́n ṣépè fún ṣépè fún òun ah, lórí burúkú kan já wọlé ó wọ́n gbóhùn rẹ̀ lóòótọ́ pèsè ló ṣe bẹ̀rẹ̀ sí ṣépè fún rọ́ṣẹ̀ lè máa yẹ jáde olóhùn sọ fún èkó tó kọ̀ bẹ́ẹ̀ àlejò wọn ní àlejò ẹni wọ́n dẹ̀ lébọ̀ yẹn lọ àmàgbádùn ẹ̀ lọ́jọ́ yẹn o àtọ ọmọ yẹn is going to be a very great broadcaster mo kàn gbóúnjẹ ni mo kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n á jókòó síbi tí ó jìnnà tí wọ́n orí yọmí wá orí yọmí tẹ̀ sọ náà nìyí ó wá introduce mi sí wọn. mi mo sì lè jáde. kó tiẹ̀ lè sọ yẹn. àwọn yẹn wá ṣàdúrà fún mi wọ́n á ṣe so àti gbogbo bó ṣe wá lé mi ó kàn kúrò lára mi ni mo kàn fi gbẹ́ so àwọn kan gbọ́ mi hmm. wọ́n dẹ̀ gbádùn mi hmm. ah inú mi wá dùn ṣe rí ẹni tó bá gba orí ẹran erin mú yóò ní ah ibi dàbí àpáta. Oh torí pé ó ní head ó ní head ẹni tó bá gbá ibi ẹ̀yìn rẹ̀ mú yóò ní ah, ojú sánmà lélẹ́yìí o ibi tí ìhà tí mo bá kọ sí àwọn èèyàn ó ní kálukú fi ń pè mí ṣe rí ẹni tí bá máa ń yànyàn jẹ tó jẹ́ ìkà ọ̀dájú tán bá ní kí ni lógo orí yọmí ó lè rárá gidi ni hmm, tí bá máa ń yànyàn jẹ ó lè ló burú èèyàn burúkú ni gbogbo nǹkan ni mo jẹ́ mo ṣe wà mo stubborn mo gentle mo lágídí mo máa ń jà fẹ́tọ̀ ọmọnìyàn ìyẹn bínú rárá mo sì máa ń bínú gan-an ìyẹn sọ̀rọ̀ mo tún máa sọ̀rọ̀ ìhà tí mo bá kọ sí oníkálukú oníkálukú oníṣọ lógo tí mo jẹ́. kátókò àwọn tó dá dúró tàbí pẹ́ díẹ̀ sá mm. mo sáré rò pọ̀ lọ kí ló dé. wọ́n ní láti bẹ̀rẹ̀ àbí nǹkan rẹ̀ nìkan gbé ọ̀kadà ó gbé kẹ̀kẹ́ márúwá chata ẹ̀ ó wá ní mo gbé mi lọ Oríyọmí Oríyọmí ló ní kọ́ ọmọ gbé mi bọ̀ máa sanwó ó sì bá mi sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ìgbà tó bórí Yọmí sọ̀rọ̀ arọ ni o <laughs> gba wọn dé ọ́fíìsì wọn àrò ìyẹn pé kankan bá sọ nǹkan ó fẹ́ wá síkì eh, ìrànlọ́wọ́ kò sì lówó lọ́wọ́ tí ó gbà débi ó sì mọ̀ pé kò sí bóun ó sì dọ́dún orí yọmí tí wọ́n ní fún lówó ẹni tó ní kẹ̀kẹ́ máa ń wádà àwọn èlò lówó rẹ̀ wọ́n ní three thousand ẹgbàá three thousand ẹ̀ mọ̀nàmọ́ ìwọ arọ lọ́jọ́ kùn bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ tí n bá dé wọn wà dọ̀ lóhùn tí ó bá ròyìn ni ọ̀tọ̀ ni yẹ́rẹ̀ hmm. lẹ́yìn ijó àánú ni pásítọ̀ tí mo bá sì ń wa mọ́tò lọ títí tí n bá fún ọ tó fi bọ́ wájú mi àájọ fa hmm. wọ́n rà lágídí ni. Mm, mm, mm. ti so ẹlòmíì tí ọba wa ah, bàbá kan wá mí jẹ táwọn àtìyàwó lọ parí parí ó ní òní tán gbogbo èèyàn sáà ń ó tún sáwọn mu àà ah, ah, bàbá bẹẹ rẹ lówó tó ni ṣé owó gbé làákà ni ń sáwọn báyìí òní tán bá tán wa tí ọba ròyìn mi yóò lọ aláṣọ bàjẹ́ lọ́mọ ọ sọ̀rọ̀ burúkú sómi. kíkẹ́ ìjọba tán kọ́ gbàjẹ́ níjà ò tán mọ́. so uh, that is. different source of person to different source of people. thank you sir. Mm. thank you sir. issue tó bá wà on ground ní tó bá gbé wá yẹn ni ó di ta tí hmm. Oríyọmí ó jẹ́ lásìkò yẹn. Hmm. Hmm, Oríyọmí. ṣé ká sọ pé Oríyọmí sọ predictable. ah nọ́ọ̀sì pèmí controversial presenter. <laughs> very very controversial. so it's not an understatement kini Oriyomi is unpredictable. ààrẹ ah, tó bá mọ̀ mí dáadáa language tí ó lónìí hmm. because tí mo bá rẹ́rìn tí mo rẹ́rìn sí lẹ́nìí sà mo lè lejú sí lọ́la ní hmm. tó dùn mọ́ mi lẹ́nìí hmm. condition tó bá mi lẹ́nìí lọ́jọ́ ó dùn mọ́ mi bó ṣe bá mi lẹ́nìí lọ́jọ́ ó dùn mọ́ mi tó bá dọ̀la ó lè má dùn mọ́ mi ẹ ti gẹ̀ tẹ̀ sà so tó bá wà on ground ni mo máa ń ni mo máa ń address. ẹnìkan pè mí lánàá pé nígbà mo gbọ́ pé Oríyọmí ń bọ̀ lórí ètò ó ní bóun béèrè béèrè kan ìtì bẹ̀rẹ̀ béèrè rárá o Ọlọ́run mo múra yín wá lọ ó ní béèrè béèrè pé Oríyọmí bá sọ̀rọ̀ ó mèdè lò ó gbọ́ Yorùbá ìlú àgídìgbò pọ̀ fún pé ṣé ó kọ́ ni àbí wọ́n bímọ àbí àbí abonílẹ̀ mọ́ ni kí n pè é <laughs> ìbílẹ̀ tó bẹ̀rẹ̀ lórí tí ó kọ́ ni àbí wọ́n bì mọ́ ẹgbẹ́ òun ló ti jẹ́ tó fi jẹ́ pé èdè dùn lẹ́nu ẹ̀ ló bá dágájíá lẹ́nu ẹ̀ ó sì mọ tìbí náà sọ <laughs> àwọn tìbí kan ló sọ pé orí èèyàn sí bàkà kámọ kámọ bú kámọ jó ó lè bá lùlù fóònù. kámọ bú ju tọ́mọ̀ yà sẹ pásítọ̀ kì í ṣe pé mi ìgbà pé mo máa lò hmm. mi ìgbà ẹni tó bá kàn ti pè wá gẹ́gẹ́ bí àlejò tí òun náà mọ̀ sí bí ọba lèmi náà ṣe ń dọ́là o hmm. ẹ̀rí èmi náà ṣe ń sọ̀rọ̀ bíi pé kò sí kankan <laughs> mo kàn ń dọ́là ni o hmm. Yorùbá ni bàbá tó bí mi Yorùbá ni ìyá tó bí mi mo tún wá gbé oko gbogbo ẹni tó bá gbọ́ èdè yóò gbé oko ṣe rí èdè oko Yorùbá oko yàtọ̀ sí ti ìgboro wọn kì í kọ́ yàn pé jókòó afẹ́kọ́ ẹ̀ èyí téèyàn ń gbọ́ tí wọ́n ń lò lèèyàn máa ń lò mọ́ra wọn títí èèyàn fi máa ń mọ̀ dáadáa ṣùgbọ́n ìgbà tí mo tún máa lọ school Yorùbá ni mo ṣe ní University of Ibadan Yorùbá linguistic but mo major nínú Yorùbá ṣe lè mọ̀ pé èdè náà ni so ah, mo tún kọ́ èdè méde mm. so àwọn ètò jẹ́ èdè èdè àdúgbò tèmi ń sọ tẹ́lẹ̀ tí mo rò pé mò ń sọ ọ̀rọ̀ ó tún dínkù nígbà tí mo tún lọ sí University of Ibadan mo tún kọ́ Yorùbá ó ṣe díẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run tún ni kó tún dán mọ́rán sí tó wà nù náà ni ti ká ràn lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ wà mọ̀ pé ẹ̀jẹ̀. bó ti ẹ̀ ń kọ́ bó ti ìwé ẹ̀ka kọ́ mi yóò bá tó sọ́kúso ìgboro gbé dàgbà. mi náà ló gbé ìbùsà rẹ ẹ Yorùbá ọba àgùn ọba àgùn ọjẹ ọmọ bí wọ́n bá sọ pé ẹ̀gbọ́ Yorùbá sọ́dọ̀ ẹ̀gbọ́ ọba àgùn wa ni ètò soko abúlé lélẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn eh, mo dẹ̀ láìkè èdè Yorùbá gan mo láìkè gan torí pé wọ́n ti mo rí wọ́n ti gbọ́lá fún àwọn èdè kan jù mo dẹ̀ wò pé èdè ò kankan jù láti fi bára wa sọ̀rọ̀ lọ báyìí pé láti bára sọ̀rọ̀ kó yé wa nìkan lọ́lọ́run fi dá èdè ọlọ́run dá èdè torí nǹkan kan ju pé láti fi bá Oríyọmí ń bá pásítọ̀ sọ̀rọ̀ o nítorí Oríyọmí sọ yí pásítọ̀ o hmm. ìgbà yẹn lórí Oríyọmí tó sọ̀rọ̀. ìtẹ́sí ń sọkọ wọn lè gbédè. ẹ hmm. ẹ ṣàpé èdè kéèyàn gbédè pé mo fẹ́ jẹ búrẹ́dì ó yàtọ̀ sí pé kéèyàn sọ ń sọ pé kí ni tí omúdání tó dàbí kí ni o ṣàmì pé ó ti sọ ń sọ mí wọn lè gbédè ẹgbó ìjìnlẹ̀. Eh, ìwé ìkọ́nù ní ìkọ́ ẹja bóyá àánú ọlọ́run àánú ọlọ́run hmm, àánú ọlọ́run àánú ọlọ́run pásítọ̀ ẹ mọ̀ mí o ẹ̀rọ kìí tí mo bá ti dijú tí mo bá ti ń sọ̀rọ̀ tí mo bá ti dijú hmm. àwọn tí mo bá sọ ẹsẹ̀ máa sọ fún mi létà pé o ti sọ báyìí ni o. ẹ mọ̀ mí o. Hmm. àwọn onígbòrò lálẹ́ èso tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lòtò rọ́ọ̀sì ní tí ń bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn wa mẹ́rin tó bí mi náà. ẹ̀ẹ́dùn tí mò ń lọ lẹ́yìn <laughs> ẹ̀mẹ́ tó bí iná rẹ̀ ẹ̀gá tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n látọ̀ eré la fi bẹ́ẹ̀ sí hmm. ẹni tó bí mi gbogbo èèyàn mọ̀ wọ́n àti tí wọ́n gbé lọ́wọ́ àti wọ́n ṣe máa ń sọ̀rọ̀ so mo dẹ̀ súnmọ́ wọn gan nígbà tí wọ́n wà láyé so mo rò pé mo kọ́ láti bẹ̀ hmm. mo wá rò pé bóyá ẹ̀jẹ̀ yẹn náà mo tún mo tún wá rò pé bóyá Ọlọ́run sì fẹ́ ṣàánú ẹbí wa pé hmm. ẹ̀yin ẹbí o máa tún compensate yín o ló hmm. ṣe ṣe bẹ́ẹ̀ máa tún hmm, dá mi padà síbẹ̀ mo rò pé n tó fà á nìyẹn. ṣé n tó fà náà nìyẹn tẹ̀sán wa nǹkan àbí láti kékeré gbà wọn bìí òkìkíré o orí ló kọ́ yọ ọbọ̀dì tẹ̀lé o eh, òkìkí òkìkí òkìkí orí yọ ní o ìwọ ọmọ yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́ọ̀yà. no sir kò wù mí rárá. ọmọ ẹnìkan tán sọ fún pé sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́ọ̀yà náà pé àwọn kan sọ̀rọ̀ dúró láti jẹ́ pàwọn pásítọ̀ níbẹ̀ lówó wá sí. <laughs> Eh, pásítọ̀ kò wù mí rárá kò wù rárá geology ni mo ṣe electrical electronics ni mo fẹ́ ṣe ẹ mọ̀ ìdí tó ṣe wù mí hmm. ìgbà tí aláàjì mi kúnlẹ̀ Hamzat sàn wà ní NTA mo máa ń rò pé wọ́n mọ nǹkan ṣe báwọn yẹn ṣe máa ń sọ̀rọ̀ wọn àwọn tó wá máa sọ pé àwọn kan ọ̀gá àwọn ọ̀gá àwọn ọ̀gá àwọn tí wọ́n bá pé àwọn ọ̀gá yìí kí ni kọ́ọ̀sì táwọn ṣe náà wọ́n á rí i pé àwọn engineer náà máa ń fi head broadcasting industry gbà hmm. yẹn. Mm ṣẹtigẹtẹ èmi ìkífẹtẹ nìkan kò ń ju bàbá mi lọ ṣẹtigẹtẹ ọmọ ọkọ ìfẹtọ bàbá yìí tó ń sáré lọ sáré lẹnìkan. ìwà bàbá yẹn yóò mọ jọ ó dì don appreciate we depreciate. Ah, ẹ mo nífẹ̀ẹ́ bàbá kò sí ṣe tí ò ní jọ́yọ̀ lójú. yes ṣé máa ń pẹ́ ẹnìkan ọ̀gá àwọn ẹnìkan kí ni cost táwọn ọ̀gá àwọn ẹ̀ ṣe electrical electronics engineering course ó wá jẹ́ pé electrical electronics wù mí. náà pé tí mo bá fi di tèmi náà bá ṣe course yẹn o hmm. màá dọ̀gá ni hmm. màá replace àwọn tó ń pàṣẹ fún bàbá mi yẹn hmm. mi ì tún ní jẹ́ káwọn kan máa pàṣẹ fèmí bó ṣe ń pàṣẹ fún bàbá mi ẹ ti gẹ̀ẹ́tẹ̀ mo lọ sí school of science pàdé school of science ni mo lọ gbà tí mo parí mi tètè lá admission bla bla but àwọn bá mi gba fọ́ọ̀mù sí University of Ibadan kí n lọ ṣe the same course tí mo ṣe after fifteen years tán kú wọ́n mú mi sí University of Ibadan mo ní mi ò ṣe mi ì lọ ṣe course yẹn lẹ́yìn ìgbà eh, was it not linguistic náà mm. the same linguistic so ìgbà tí lẹ́yìn ìgbà yẹn ni mo wá ṣe mo wá wọlé sí Polytechnic Ìbàdàn láti ṣe geology geology yẹn ni mo wá ṣe for OND ó mo sì fẹ́ parí ẹ̀ náà kú ìgbà tí wọ́n wá kú làwọn ọ̀rẹ́ wọn wá ní pé i have to stop theology pé wọ́n ti máa ń sọ pé màá ṣe kọ́ màá ṣe wàá hmm. replace àwọn màá replace àwọn wọ́n ṣàpè family meet pé i should go back to mass communication or any course tó bá relate mọ́ kí n máa sọ̀rọ̀ so mo wá drop theology mo wá padà lọ wọlé fún OND ní mass communication ní èrò wa. mo ṣe wá padà sí yẹn hmm. pastor naturally i am a very stubborn person. èmi náà máa láti bẹ̀rù ẹni oríṣiríṣi ìgbà máa wò. very stubborn uh, tó bá ní èèyàn lè gbàbẹ̀ jáde sá tí mo bá ní màá gbàbẹ̀ jáde eh, iye ìgbà tó bá mi mo nígbà tí mo bá ń gbá ògiri yẹn tó bá jẹ́ pé yẹn rè tó wà ń bẹ̀ ń jábọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èyí tó jábọ́ yẹn ti kú òun ẹ̀ yóò máa yìnrìn díẹ̀ díẹ̀ tí ó fi gbà ní mo máa ní wíìlì gan gbogbo owó mi tí mo ní with prayer anyway but mo máa ní wíìlì pé once I determined to do something no no I never compromise mi ò máa ṣe ok mo sọ lẹ́ẹ̀kan mo ní sẹ́yìn ti wù mí bó ti wù mí yẹn mo ní máa ṣe mi ìwà ní ẹnìkan nídìí iṣẹ́ yìí tí mò ń wò pé mo fẹ́ dàbí rẹ o. Hmm, you want to be yourself. mi ní èèyàn kankan ò wù mí rí hmm. ẹ tó jẹ́ ìsàṣírí kan tó le díẹ̀ nígbà tí aláàjì wà láyé tán bá ṣe program tán ló àwọn èèyàn program yìí dá ó ṣe tí mo bá ń wo program àwọn ah, ó tún yẹ kán ṣe báyìí bí nà hmm. ẹ gẹ́tẹ̀ ah, ó yẹ kán ṣe báyìí kí ló tàn sọ báyìí kí ló tàn ṣe báyìí ok bóyá òfin iṣẹ́ lónìí kán má ṣe pọ̀ tí ò bá jófin tí bá jẹ́ ni màá ṣe báyìí ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀kí wò pé wọ́n ti hmm. ṣe dáadáa jù wọ́n sì tún ṣe dáadáa nígbà yẹn but still náà mo sì tún gbàgbọ́ pé we can still do something better hmm. so mo máa ní wíìlì pé mo ń lọ báyìí o mi ò ń wẹ̀yìn mi ò dẹ̀ kí n wo wàhálà tí mo bá rí lójú ọ̀nà tí mo bá ń ṣe mo nígbà pé wàhálà yẹn fẹ́ ṣe nǹkan kan fún mi ni mo dẹ̀ jẹ́yàn kan tó yẹ pé mo gbọ́lá fún ẹ̀rí ọkàn mi my conscience tó bá ti ní ń padà tó bá ti ní ń ṣe dáa máa padà wá bá pé mi ò ṣe dáa lóòótọ́ mo gbà pé ọ̀nà yẹn lọ́lọ́run ti lè gbà bá mi sọ̀rọ̀ directly. bàbá mi fi ọ̀rọ̀ iṣẹ́ mi kúrò lẹ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n bá ń jà ní ẹgbẹ́gbẹ́lẹ́ lórí àwọn ní àdáńdó títì ah, orí omi ẹ bá gbọ́ ọmọ ẹ bá gbọ́ ọmọ ẹ bá gbọ́ lórí omi tọ́mọ́lẹ́ nìkan jẹ owó tó sọ fún pé àyùmọ̀lẹ̀ lórí ẹni kíákíá ló kò wúlẹ̀ ẹnìkan sọ olórí mi òun lóògùn hmm. àwọn èèyàn wọn bẹ̀rù ni. Hmm. kí ló dé ká fi bẹ̀rù orí ọ̀rẹ́. ní ìdè sọ pé ní ìdè sọ pé ológun o. ọ̀sẹ̀ jẹ́ ológun. ní ìdè sọ pé ológun o ní ìdè lè sọ pé oògùn ló ń ṣiṣẹ́ tó tó wá sí pé oògùn ló ń ṣiṣẹ́ sóun hmm. ló lóògùn jù ni tó wáyé pé oògùn ló ń ṣiṣẹ́ sóun ló lóògùn jù ni tó wáyé pọ́lọ̀ náà ló sóun nìkan ló lọ́lọ́ ni fáìpò ló lágídí sí òníkan ló lágídí ni mi lè sọ bọtí kankan tí mo kàn mọ̀ ni pé the way of God is complex hmm. tó bá ti ṣe tán láti ṣe nǹkan a kàn máa ṣe ni kábíyèsí kò sí any attempt láti question ẹ ok mo fẹ́ ṣe bí rẹ̀ ok mo fẹ́ ṣe jùlọ ok mo fẹ́ double cross ẹ̀ ok mo fẹ́ bàálùkọ jẹ́ mo fẹ́ dì pẹ̀lú ẹ̀kọ́ kan lọ́hùn. pásítọ̀ Saheed Òṣùpá ó lóun lajú lòun rí i pé òun wà lámẹ́ hmm. bí ká lajú ká dẹ̀ pajú dé mo lajú mo sáré pé mo wà lámẹ́ èmi náà kàn lajú mo bára mi níbi tí mo wà yìí. Hmm. ó ṣe on the platter of gold o ó yé yín o pastor. Hmm. ọ̀nà àwọn fún bẹ̀rẹ̀ pé ó yé but. Uh, mi ò ìgbà tí mo wá ń rìn káàkiri tí mo tó gbogbo ìgbà tẹ́ ẹ̀ pé ó sọ́fà sí yẹn hmm. ìgbà náà ìgbé ayé bẹ́ẹ̀ náà mo gbé dì sí hmm. torí pé mi ìkọ́lé ọlá lẹ̀ kọ́lá tó dé hmm. mi ìkọ́lé epo lẹ̀ kípò tó dé mi ìdẹ̀kọ́lé èyí lẹ̀ kí yìí ó tó rọ̀ mọ́ gbogbo ẹ̀ mo rí bíi ìdánwò tó ṣàṣeyọrí lórí ẹ̀ tó ò ní ríra rẹ̀ tó ò ní kó jẹ́ nǹkan tó o bá ti ríra rẹ tó o kò jẹ́ nǹkan àwọn ọlọ́run àní kó sú wa they say I, see everything as call to service call to service torí pé ó yẹ ẹ̀yin náà pásítọ̀ ẹ kàn fẹ́ ń bára lé sọ̀rọ̀ ní ìsọjú wa ń lọ òun ìsọjú wa ń lọ. <laughs> ẹ jẹ́ kí n dé òbí lọ́nà tó àwọn ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè tó jẹ máa ń kẹ fún mi ní kí n máa fi ṣe àwọn yunifásitì kan wà exam bá wà monday wọn ti fún wọn ní èmi lónìí. ẹnì pópó tó kọjú lálísì nǹkan tó yí wọlé ìgbà rẹ. bí ọ̀kan bá dé tó ní bẹ̀rẹ̀ báyìí nípa ti bẹ̀rẹ̀ méjì nu mẹ́wàá báyìí mẹ́jọ yòókù. èmi ọmọ ìwé ìmọ̀ sọnù ni ìwé sọnù ni ìbá àjọ ṣe ń dé. ẹ ẹ ṣòkòtò má sì ṣe bẹ́ẹ̀ òní nífẹ̀ẹ́. ẹ má jẹ́ ṣe ẹ jẹ́ àfọ́lò òfin ẹ jẹ́ àfọ́lò òfin. kókó mọ̀ wá bó ti ń ṣé ẹ rí wọn níbí náà bá jó tùràrí àdídùn rẹ ò lè yọ gbogbo tí mo ń ṣe inú ayé mi àdánwò kan ni ó dé ìgbà tí mo wá gbọ́ ẹ̀wọ̀n pé ìgbà tí wọ́n bí mi èmi ò lè síbẹ̀ ìgbà tí mo wá gbọ́ ìtàn bọ́n ṣe bí mi yẹn ni mo tó wá ọlọ́run mo wá gbà fọ́ ọlọ́run pátápátá tí mo bá fẹ́ gbé step kan báyìí àdánwò kan ni ó dé o látijọ́ tí mo ti ń rìn nínú ayé tí n bá ti fẹ́ gbé step kan báyìí àdánwò ni ó dé àgídìgbò yẹn ìgbà tá àgídìgbò jáde wọ́n lé mi kúrò lọ mo ní mo ní ìpèníjà gan lẹ́nu iṣẹ́ yìí tí mo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí gbogbo èèyàn sọ torí ọmọ bá ti sọ báyìí ìjọba ìyá rí ni hmm. bí ti sọ báyìí ah, wọ́n ti fẹ́ mọ̀ pé ah, wọ́n tún pè. wọ́n pè à ṣúgà já. <laughs> mo fa àwọn ìhà àwọn òpò wọlé ọ̀rọ̀ tó yẹ kẹ́gbọ́n wọlé jọ̀wọ́ lórí Facebook Facebook méjì ló lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. méjì ni méjì ló lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni jọ̀wọ́ lórí Star FM Ìbàdàn ẹni jọ̀wọ́ lórí Star FM Ìbàdàn àti. àgídìgbò àti oríyọmí amsa dot com ẹni jọ̀wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bá ti ń sọ̀rọ̀ ìgbé ẹ sì lè máa give comment sí bí a ti ń sọ̀rọ̀. ẹ ẹ ẹ lè give comment. bẹ́ẹ̀ni. ṣe é rí gbà yẹn gbogbo ọ̀rọ̀ táwọn tèmi bá sọ the same thing kódà kí tèmi má tó tiwọn NBC ó mú ìwà ni gbogbo nǹkan ó wá dàbí aláìmọ̀ṣe ó wá le gan mo wá ronú satire pé instead tí màá kó máa lo straight word gbogbo àwọn èèyàn fi fóònù nọ́mbà wọn sórí afẹ́ wọn ní gbọ́dọ̀ lo fóònù nọ́mbà mo wá ronú satire ibi satire ni mo ti wá wò pé ok satire àwọn ọ̀rọ̀ náà fẹ́ ń sọ yìí náà fẹ́ kí n sọ mo sì gbọ́dọ̀ sọ ọ̀nà wo nígbà sọ tí ó fi yá àwọn èèyàn hmm. tí ẹ máa lùlù àgídìgbò tí ó tún fi dùn àwọn èèyàn tí ó sì ẹ wọ pé yóò yá àwọn èèyàn lásán àbí tí ó tún fi ah, ah, yóò fi tàbí sí gbogbo. òròmọ́sọ̀kù sáwà jẹun. ètò ọgbọ́n ní. àgbọ̀n sáàlì yọ sọ náà ni wọ́n rò pé ok kí máa lùlù àgídìgbò náà hmm. mo nóòtù àgídìgbò yẹn dá orúkọ ìgbà tí wọ́n wá lé mi kúrò lórí rédíò tí wọ́n jẹ́ ń ṣe nǹkan mọ́ ó bà mí gan ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò agbóhùnsáfẹ́fẹ́ generally tó bá lè kúrò lórí rédíò tẹ́mi rẹ̀ bá jẹ́ hundred percent wọ́n ti gba seventy percent kúrò nínú àlàáfíà ara rẹ̀ hmm. nígbà yẹn no social media torí kò síbi tó ti sọ̀rọ̀ wọ́n fẹ́ kọ́ lọ kù ni hmm. social media ń sìn ló ṣe ń help wa okay you can come up with your a program on Facebook on Twitter, on uh, YouTube, Instagram, even TikTok, mm. and some other platforms. Mm. Now, ìgbà yẹn kúrò lórí rédíò báyìí kúrò lórí ayé ni o. Mo wá lọ dá ìwé ìròyìn kan lẹ̀, a pè ní òdodo dé. Ẹ jẹ́ sọ lórí rédíò. Mo sì rí pé òfin tó mú ìwé ìròyìn kò tó ti rédíò. Hmm, ìwé ìròyìn yẹn náà Yorùbá ni, òdodo dé ni mo pè é. Bàbá gbogbo tí mo kó la fi ṣèwé àríkọ́bọ̀ wọ́n kàn gbá wọ́n kàn ká ni wọ́n sanwó fún wa kọ́lọ́n fọ̀run káwọn fẹ́ dọ̀tí ọmọ gbàwé wa tí wọ́n fún wa lówó wọ́n wà láyé o. Hmm, hmm. wọ́n ní wọ́n rà. wọ́n ní wọ́n rà á sì ní báńkì kan lọ́dọ̀ wọn. àwọn èèyàn mú lọ́sọ̀ọ́ náà. <laughs> so ìgbà tí mo wá ṣe kíní yẹn tó ṣe díẹ̀ tí ò ṣe wọn á àwọn mo ti gather farms throughout the world àwọn náà wá já mi sí pé kí n máa lo facebook ó ṣẹ̀ jáde nígbà yẹn èmi ni first presenter lọ́yọ̀ state tó kọ́ lo facebook live lórí show kì í ṣe pé bóyá mo lajújà àwọn yòókù lọ but àwọn ní rédíò lóǹgbà yẹn hmm. èmi ò rí rédíò lò wọ́n ti lé mi dànù the only option tó kù mí kù òun ni facebook live ló jẹ́ aráàyè wọlé síbẹ̀ ìgbà yẹn ni mo wá bẹ̀rẹ̀ àgídìgbò mo wọ́wọ́ mo ṣe online mo á ní ṣé òdodo dé ni kí n sọ ni bàbá àgídìgbò tí bá pè lódodo dé nítorí máa là mọ́lẹ̀ ni kí kúkú lo àgídìgbò kí n máa lùlù yẹn lọ títí láéláé hmm. kí n lè máa ródodo yẹn sọ ni mo ṣe lò ní àgídìgbò. Hmm. nínú àgídìgbò kàkẹ́sẹ́ pé lágbájá jalè ẹni ẹni ní ó mú tí ètè tiẹ̀. àbí kìnìún yẹn ó kàn kọjá lọ́kàn fòmọ́sápò. fòmọ́sápò lọ́kàn bàbá pò kéésó le o. kéésó le kéésó le kéésó le àbíká ó lè náwó àwọn kan fẹ́ wọ ni. ó fẹ́ wọ ni. bẹ́ẹ̀ ọmọ mi tí o ti gbélé ló gbé ọ̀n fatẹ́gùn sọ ọwọ́. ló yà wá náà sọ. Mm, n àfi ní sọ pé èèyàn kú àlòdò lóògbé. àbídìgbò náà. lọ́fà bàyúrí lọ́fà gúdúgúdú lọ́kìtì pí. Hmm. ọmọ gbẹgbẹrẹ eh, ọtẹ. <laughs> tó má gidi gbò wá nìyẹn. àgídìgbò tún lè mọ̀ ṣàánú fáwọn èèyàn no. gbogbo àwọn ah, oríyọmí ni o eh, oríyọ gba ilé oríyọmí ni gba ilé kí ló tún mú ṣe rédíò mọ́ eh, oríyọmí gẹ́gẹ́ nígbàdébẹ̀ gangan ilé ah, eh, yóò wà ilé yóò ṣe kíní. Ah, pásítọ̀ ṣé rí ìyẹn gẹ́gẹ́ lórí yọmí ìyẹn gẹ́gẹ́ lórí yọmí ṣé rí gbogbo tí mo ní láyè mi irinṣẹ́ ìyẹn ni hmm. gbogbo bí mo bá ra mọ́tò ìyàwó mi ni mo kú lè fọkọ̀ rẹ kájá kẹrẹ mo ní ẹ̀ kí n mọ̀ra lọ lójú ọ̀nà tí fìdí wọ́n ti lọ bímọ ńlọ ní o yóò dókòó ní mọ́tò tèmi o gbogbo ohun tí mo bá ní láyé tí mo bá ní láyé nǹkan ẹyọ kan tí mo jẹ àwọn ọmọ mi ǹjẹ́ wọ́n lé ǹjẹ́ wọ́n mọ́tò kódà ǹjẹ́ wọ́n lé iṣẹ́ ẹ̀kọ́ wọn ni uh, they don't wan decide ìlógún kankan tí fún wọn jẹ̀kọ́ wọn lọ nítorí pé gbogbo àwọn ẹni tí mo kó jọ àwọn ọmọ aláìníyàá mo rẹ mo ti wọ́n ti wà rẹ́dí ìtàn tí mo ti kún àjọ tí wọ́n tún máa kún wọn àwọn ni o wọn owó tí wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n fi máa gbọ́ bùkátà lẹ́nu lórí ni lórí ọmí dàgbà tó darúgbó wọ́n bá wọ tó bá lọ lọ́la nísìn ẹ̀yìn profit wo la make lágídígbò ọ̀dọ̀ ọmọ aláìníyà ni o it's not for them i'm living my life for àwọn tó kù díẹ̀ káàtó pastor mo suffer hmm. ó ní odidi ọdún tí mo fi wọ bathroom slippers káàkiri ìbàdàn yìí tó ti jẹ lẹ́sẹ̀ tí gìgísẹ̀ mi ọmọ kanlẹ̀ ìyá kan ọ ń ta iṣu níbi kò sílé bàbá Kọ́lápọ̀ Ìṣọ̀lá níbi option twenty four seven yẹn gbà kan tí n bá ti ń rìn bọ̀ láì secretariat níwà jókòó sọ́dọ̀ rẹ̀ táwọn èèyàn bá ti wá ń raṣu tó wá ti pé mo dé yọ̀wà mọ́ bẹ́ẹ̀lì èpo hmm. yọ̀wà kó fún mi màá jẹ́ láti ibẹ̀ màá máa rìn sẹ́ lọ lọ́dọ̀ wọn bá bẹ́ẹ̀lì èpo mo ń wá ìyá yẹn mi rí mo ń wá mi rí yóò bẹ́ mi po ni màá jẹ ìdè ráyè jẹ sú ara rẹ̀ ni màá jẹ pẹ̀lú pé ọ̀tà tí màá máa rìn lọ sápẹ̀tẹ̀ tọ́ra pẹ̀tẹ̀ mò ń gbé gbà yẹn. lè fi kò lè fi ṣú lálẹ̀ kò lè kó gbọ̀ òsì nípò láti sílẹ̀ ìwé tó fẹ́ ta òun lára òun yóò wà bẹ́ẹ̀ yóò bẹ̀ súnmọ́ ni màá máa jẹ tí màá máa rìn lọ sápẹ̀tẹ̀. ìyìn wá gbàgbé láyé mi pé mo sọ́fà tí èèyàn kan bá wá ń sọ́fà kódà yẹn lè parọ́ kó gbá mi ó kú ọwọ́ rẹ̀ ìgbàgbọ́ pé èèyàn lè mọ̀ sọ́fà kò lóun sọ́fà pastor i suffered wọn lé mi lé o ṣùgbọ́n gbà tó yẹ kí n máa gbádùn ikú mú wọn lọ tí ẹ máa ń lọ sí skul ṣẹ́yà gbowó ńlẹ̀ yẹn èmi máa ń mówó wálé ni wọn lọ sí dúgbòrà lérò wà oko kaṣú oko ní orí sáré lọ́dọ̀ láti mú wálé lọ́nà ọdún mẹ́wàá mo lò lébi tó jáde sùn ọdún olú ọdún kan ọdún kejì báyìí kí n máa ṣe kinní lọ náà náà kùnà he was unable to pay my tuition fees for twice he paid it once so the second one I have to struggle so mo tún wé HND nígbà tó fẹ́ jíwọ́ mo já bẹ́ẹ̀ padà so ìgbà tí mo ṣe ń ṣiṣẹ́ tí mo rò mo kò tẹ̀ kó padà wọ University of Ibadan kí n tó lọ parí kí tó lọ ṣe course so it was very difficult mo mọ irú ayé tí mo live wọ́n á rí i pé kinní yẹn ò dínkù ọlọ́run yóò ní kúrò ní àwọn tó wà nínú ẹ̀ ń pọ̀ sí lójoojúmọ́ ni. lágídígbò bá pásítọ̀ tí mo bá láti or the first tí n bá san sálárì tán títí di ending mi mọ̀ bóyá mo sọ fún yín rí tí n bá ti san sálárì tán nínú gbogbo eh, profit tá a bá make kò gbọ́dọ̀ kú wà náírà màá gbọ́dọ̀ ná tán fún àwọn tó ń wà yẹn ni. Hmm mi kò kú wá náírà I will start all over again I will start all over I'm living my life for charity gbogbo business mo bá ń ṣe ẹ bá rí mi business kan lónìí mo fẹ́ kówó tó ń wọlé kí charity yẹn tún lè wà I mean expanded ni àwọn tí wọ́n kóra wọn jọ labroad tó máa ń ran charity mi lọ́wọ́ wọ́n ní mi ìyọ àwọn lẹ́nu mọ́ dáadáa wọ́n máa fowó ránṣẹ́ mo nígbà tágídìgbò ti dé ni ó ti mówó wọlé mo ní mo wà gidi bó ti wọlé mo ti rówó ná mo ti fi ṣe é so area mi gangan nìyẹn o gbogbo tí gbogbo àgídìgbò kankan ìwúwe mo fi ń pawó láti ṣe ni if i if i didn't have the opportunity of doing that tí mo kọ́ bá kò tí ń rówó láti fi ràn wọ́n lọ́wọ́ ó ní ìbànújẹ́ ayé mi obìnrin kan gbé ìbẹ́ta wá láti Badagry ní nídẹ̀ẹ́rin àná mo tó dá lóhùn ọmọ mẹ́ta ló bí ó kú ọ̀túnla tí òbí máa lọ́kọ rẹ̀ kú kò mẹ́ni kankan nínú fámìlì ọkọ rẹ̀ ó ń pè mú lọlé òun mú lọlé ni ó sì bímọ ó kú ọ̀túnla tí òbí máa ọkọ rẹ̀ kú ìbẹ́ta ló bí. ìyá àbejì kan náà wá lánàá ìgbà tí mo fún ni kò mẹ́ni kankan ìgbà tí mo fún ní two thousand kọ́ lọ jẹun ó bu ẹkún ìyá àbejì ẹ ti ń fún òbejì lọ́yàn kò sówó tí ó fi jẹun mo fún two thousand kọ́kọ́ lọ jẹun náà ó bu ẹkún ìgbà tí mo lálẹ́ tí mo fún ten thousand wá bá mi mo ṣe ń ṣàdúrà ẹ ti pọ̀ jù mo ní ah, kẹrin ọmọ fi jẹun ní kẹwàá ronú bísínẹ́sì tẹ̀sí kẹwàá bá mi. ní alẹ́ àná mo ṣe program kan èèyàn kan sunkún wá nídìí ẹ̀rọ ata mo ní mo nídìí ẹ̀rọ ata kan èèyàn pásítọ̀ ẹ̀rọ ata márùn-ún ti wà lọ́fíìsì wa. nítorí pé ó ṣe torí pé àwọn èèyàn mọ̀ pé ẹ̀ ń lọ tó tọ́ ni. Ah, pásítọ̀ ẹ tún gbà kan ọmọ tó wá tó sunkún pé ó ní hóòlù láyà yẹn tí òun wà láyà rẹ̀ yẹn a bá gba three million naira wọ́n láwọn tó fẹ́ help ẹ̀ ti wá tí wọ́n ṣe náà fífẹ́ gba three million kówó ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìgbà tí a fi máa rówó pé ti head hospital wọ́n láwọn yẹn ti lọ wọ́n lè help ẹ̀ mọ́ ọmọ ẹ̀ dẹ̀ wà ní critical condition ó kù four million naira ṣé màá lọ báwọn èèyàn ni àná tí mo san seven million naira sákàtì kan fi máa operate ọmọ ẹ̀ seventy thousand ló kú lákàntì mi ọmọ mi wà ní school ó lóun ní ìdòwò mo sáré mo kàn lọ send ten thousand sí i pé máa manage ẹ̀ don't live má live bí ọmọ bàbá olówó òun olówó lọ́wọ́ ó ti ń bẹ lápò mi àwọn tó nílé education mo jẹ́ you see that's my ayé ṣé àwọn ìyàwó mi gan àbí ọmọ àbẹ̀bí ṣé wọ́n láwọn lè gbádùn mi báyìí gan ẹ dá mi lóhùn ìyàwó mi tó wà nílé ṣé gbádùn mi ṣé wọ́n láàyè lọ́lé ní mo bá gbádùn kí ni nítorí pé òun gbówó ló pàdé yìí lọ́nà ni. obìnrin ọkọ òsì tó kó obìnrin o. ẹ gbọ́dọ̀ sí ọkọ rẹ̀ wọ́n fẹ́ wọ ọkọ wọn ni yes èmi mo sọ fún ẹ pé ọkọ tẹ́ ẹ fẹ́ yàtọ̀ sọ́kọ tí àwọn èèyàn máa ń fẹ́ èmi ọkọ gbogbo ayé ọkọ gbogbo àwọn obìnrin tó ń sọ́fà ni gbogbo èèyàn ni mo wá ríra ń pé. ọkọ àwọn tó ń sọ́fà lẹ́yìn ẹ̀sìn nípa ọkọ olóyún. ọmọ ọlọ́kọ olóyún lọ́tọ̀ ọmọ ọba àwọn olóyún fà so ìdí nìyẹn tán fi ń wá torí pọ́nrọ̀ òun ò ní sú mi tí ì passion mi fún wọn bí mo ṣe máa ń feel àwọn náà máa ń rí i pé kò ní ni tó bá ní yóò fún wa hmm. pé kò ní ni tó bá ní yóò fún wa so area mi nìyẹn èyàn à nígbà wọn ti àgídìgbò ẹ mọ̀mọ̀ tilẹ̀kùn bíi níjọ́ tá a fẹ́ sí ẹ tó hmm. jẹ́ zd àwọn abc ń gbòde bẹ́ẹ̀ ni ọ tí gbogbo ẹ̀ rírì gidi èrò bẹ́ẹ̀ dé mọ̀ ṣe bí mo ṣe ń ṣe kí ni o dáa lọ ọmọ kó wọn bòmí ni o mo yín mú ṣé bòmí ti kàn ṣe máa wà ń bẹ́ẹ̀ so it's it's ṣe pé bóyá ó máa ń wùyàn pé mo fẹ́ máa ṣe báyìí ẹ jẹ́ tún yàn ọlọ́run ló máa ṣe tó o ọlọ́run ló máa ṣe tó o that's Oriyomi Hamzat I uh, have never granted interview and I talk like this mo sọ̀rọ̀ tán fún yín nítorí bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹgbẹ́ mẹ́mọ́ pàtijọ́ àti pé mo sọ̀rọ̀ tán fún yín nítorí bẹ́ẹ̀ ṣe jẹ́. Mm àwọn nǹkan tí ó wù mí láti ṣe kágbára mi ò tí ì ká nǹkan hmm. ẹyọ kan tó wù mí láti ṣe ó ní pé ó wù mí kí á ní ìjọba tó létí hmm. tó sì lójú both federal and state level tí yóò gbọ́rú ètò yìí tí yóò sì máa ti rí mi lórí social media tí ó dẹ̀ rí pé à ń ṣe nǹkan yìí fáwọn èèyàn yìí tí ó wàá ya owó kan sọ́tọ̀ àbí tí ó dá ibì kan lẹ̀ tó fi jẹ́ pé àjọ máa ṣiṣẹ́ papọ̀ torí pé agbára mi ò ká inú yìí ìdágbára yóò ká náà ó ti pọ̀ jù títa àwọn èèyàn tó ń wá ti pọ̀ jù ó wù mí ká níjọba tí ó mọ̀ páwọn èèyàn ń sọ́fà hmm. ó wù ó tiẹ̀ lè ṣe tán tí ó tiẹ̀ tí ó tiẹ̀ náwó tí ó máa help láfojúsùn. àárín help ìjọba lórí tá à ń ṣe yìí o just for once pé ìjọba kẹ̀kẹ́ rò pé àwọn èèyàn wa máa sunkún wá bì kan o àwọn èèyàn máa ṣe àwọn èèyàn ní stoffarness wọn lọ bì kan o ẹgbàá rẹ máa fi kún tẹ̀ fún wọn o àárírí àdínkàn má gbé fún mi káwọn gan dúró báyìí kí wọ́n ra fúnra wọn káwọn yẹn kàn mọ̀ pé. ìjọba ní special adviser on disability and people who are suffering from one thing or the other èmi ò fẹ́ special adviser. àwọn náà mo níjọba ní àmì bóyá wọn sọ fún wọn ni oh. wípé adviser mo sọ fún yẹn ni pé n tí ẹ ṣe ni tí ẹ ṣe rèé o. and ẹ eh, get and kíjọba kíjọba fúnra rẹ̀ mọ̀ pé àwọn èèyàn kan sọ́fà kó a máa ya nǹkan kan sọ́tọ̀ fún wọn tó bá lè yà sọ́tọ̀ it's not necessary kò tó lórí ọmí èmi ò kéde pé wà ń bi báyìí ni. kí agency yẹn wọ̀ nílẹ̀ báyìí. kó wà táwọn èèyàn lè máa stress. yes tí ó pé hmm. kò kò pé dandan wọn ní mọ̀ dandan àwọn èèyàn lóǹtọ́ o ẹ wo ẹ look at that ẹ wá dúró àwọn tó pè tán lẹ́sẹ̀ ẹ wá dúró àwọn tó pè tí ò lójú so wọn ẹ máa ń wo tó fọ́nì àwọn èèyàn ní ìdìgá tó pọ̀ tí n bá fẹ́ lómi lọ hundred thousand báyìí ìjó tí ọmọ jó tó hmm. sì yí kádà rẹ̀ padà. wọ́n dẹ̀ change ẹ̀ ẹ obìnrin kan báyìí tá a fún lẹ́wọ̀ bíi mẹ́ta ó dẹ̀ wá kí mi láàrin oṣù oṣù méjì tẹ́ báyìí bó ṣe fáìn tó tí gbogbo àwọn ọmọ ẹ̀ wá rí dáadáa mo ní wáò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táà rí yẹn ìyà. kì ṣe pọ̀ lẹ́ni wọn. yes ń sọ lẹ́ni wọn wọn rí ìrànlọ́wọ́ ni. yes ẹ̀rọ amúṣẹ̀lẹ̀ àìrí ìrànlọ́wọ́ yẹn wá tún jẹ́ ká bọ́ sọ́wọ́ ẹ títún dákúnyà wọn. Hmm. wọn á fẹ́ lọ yá gbọ́múlé láńtà àṣàyẹ mọ́bìnú gbé kinní kan ló láńtà hmm. wọn á lọ yá kinní kan ìyà ó tún máa kún ìyà fún wọn àwọn yẹn ó tún máa lò wọn wọn máa mú wọn sí. little hmm. little things náà béèrè tẹ bá béèrè torí twenty thousand náà tẹ lómi ìmọ̀ tẹ́lẹ̀ torí twenty thousand náà fi tẹ lómi ìmọ̀ tẹ́lẹ̀ tì torí ẹ̀ láti fi ṣe cooperative tá à ń ṣe pé wọ́n mọ̀ gbowó wọ́n mọ̀ dá profit padà kán mọ̀ fi èlé kankan lé e tá a tún dálẹ̀ tá a tún ṣe yẹn náà ìgbà kò tún sí iná fowó. mo gbà tán náà ni. tá a tún fi ṣe. bí a ṣe pẹ̀lú ọkàn ní wàlẹ́. I must really thank you Alhaji Oriyomi for coming on this show. inú mi dùn lọ́pọ̀lọpọ̀ bó tilẹ̀ jẹ́ pé rédíò àkọ́kọ́ ló ti kọ́kọ́ ṣe interview rẹ̀ pàtó wà lélẹ̀ ẹ̀rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ kan láti mẹ́nubà tí a sì mẹ́nubà.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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV driving you round the world.